fún interview ni àbí. bẹ́ẹ̀ ni sà ó kéde máa wo tó bá ti mo ti dé mo ti dé pa ti dé ẹ̀ sí wíkì lórí jọ́ńtà. kò sí problem problem. no no no no àwọn ọ̀ṣọ́ wo wà níbẹ̀ àwọn tó ń dá lóun wọn ti dá wọn lóun tán so tó bá wọlé sí mú ṣọ́ọ̀kùn àdáyé ló kí ló kọ ah, sí. oh very nice name ìbùkún olúwa ló mú eh, ní ńlá láìsí làálàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wa gbà ní kí ọlọ́run bù orúkọ tèmi ni Ìfẹ́mi Dayọ̀ Adédèjì wọn náà kọńtàtọ síbi iṣẹ́ yìí. nù àmì ṣe iṣẹ́ bíbọ̀ mo máa ń gba contract mi dáadáa. kí ni wọ́n fi jódá mi dúró látàárọ̀ ẹ kó dáa náà. Yeah. Uh, what's the time that I did? She won't come on. Won't play that. I should ṣe o how how you so happy ah, ọba tí ò kí n dojú ti ni so I méjì tí ó ń gbé dá mi lójú pé wọ́n lẹ́ni àkọ́kọ́ tó ń kọ́ Yes, I made it. Congratulations. èmi náà ti mọ̀ No kàn mọ́ anyway show o máa ní ká jọ jáde ká lọ celebrate ẹbí kan. please. Oh, you this guy. <laughs> popping mary. Because I started a beautiful and interesting relationship with my husband. If dayọ̀ mi. Gbogbo nǹkan tí mo wá lára ọkùnrin pátá ló wà lára ìfẹ́ dayọ̀ mi. He's such a cute and caring husband. Kò kí n bínú. Kò kí n fún mi ní wàhálà rárá. Pọ́kànbá Oh God, that guy is so sweet. Mm -hmm ṣé ti fẹ́ gbọ́ èèyàn rẹ mi àwọn parent wa parent tiẹ̀ àti tèmi ṣé ló máa ṣe bí ẹ̀gbọ́n àtàbúrò Doris I am blessed. That is interesting. Beautiful. I'm happy for you. So happy for you. But, um, hmm, Ìbùkún, tó bá sọ wípé ìbò yìí ló mọ wá farabalẹ̀ settle down báyìí máa You rọ ni. Ah! nígbà sáwà ń school mi ò fẹ́ sọ pé wicked ni but girl you were stubborn. ó sì máa ṣe rí báyìí. Ah! so ìwọ ló wá dé ẹnìkan tó wá ń gbọ́kọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí ah you are lucky you are very very lucky òótọ́ ló máa ń sọ pé ẹni tó bá lórí kò ní fìlà. ọlọ́run tó ṣe tiẹ̀ wá ṣe tèmi. àmì o. Ah, I can't believe this. àmì o. a ṣe tèmi náà. àmì lágbára ọlọ́run ọlọ́run àbọ̀ mi fún yín ní adé orí ti ọkọ tó ṣe mú yan nǹkan bíi ti fẹ́ mi ọlọ́run àbá yóò ṣe fún mi. àmì jésù. ẹ̀yin <laughs> eh, Doris mo gbọ́ pé ìgbà tó wà lamẹ́ríkà ó fẹ́ ọkọ kan. ẹ̀ẹ́ eh, ó tó ló kúkú sọ ṣùgbọ́n àwọn ọkùnrin tó wà ń ta ń sìn kọ́lọ́ máa ṣọ́ wa ni kọ́lọ́ máa jẹ́ ká bó lórí burúkú kó máa yẹ ká bá wọn dòwò pọ̀ sórí àwọn ọkùnrin tó wà ń ta ń sìn tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú lómi ìgbà mi ẹni orí yọ òdìlé ni sórí ìtí mo bá deal America bọ̀bọ̀ yìí ó wà òkè tó bá rí nice guy look cool every other thing is in place ọmọ jàmọ́ ni ó lè mu igbó lójú oorun mm-hmm. tó bá wọ igbó yẹn tán ó tọwọ́ mi báyìí ká jẹ́ pé gbó tó mu nìkan ni ṣebí kò bá dáa ṣé tó bá ti mu gbó èèyàn tán báyìí èmi ló máa fi ṣe punching bag tó bá nà mí lójú yín. bàbá ah, mi káàárọ̀ ṣé bó ṣe wá ń nà mí yẹn wàá máa sọ pé kí ni mo ṣe pẹ̀lú ẹ̀ látọjọ́ yìí. Oh ṣé bó ṣe nà mí tán yẹn tí wàá sọ fún pé mo fẹ́ ilé lamẹ́ríkà. kò ní tí ìkẹlẹ́ mi tè lẹ́sẹ̀kẹsẹ̀ within the twinkle of an eye ó ti ra lé mi ò sì ní kó má ṣe lọ́jọ́ kejì o ah ìgbà tí mo wá rí i pé ah, pa lẹ́nu gbò lọ́la tójú ni ò bá fọ́ rabaraba báyìí ló máa wò ó ṣe pé kékeré bẹ́sẹ̀ mẹ́rin. wo ọ̀rẹ́ mi bó ṣe padà sílé yẹn ló dáa o àbí òrìṣà tó bá lè gbé ni ṣé bó máa fi yan sílẹ̀ bó ṣe bá ni Doris ṣó ìnà ìjà tó wà yìí oh god ọlọ́run ọba mi fún mi ní ọkọ alálùbáríkà. àwọn jésù oṣù ọ̀rẹ́ mi ọlọ́run kúkú yà wá. àmín ọwọ́ ìrìn mi ẹ adébí mi ò gbé dé omi ní láti dáná. oh i go love o. i love. ṣé mo bọ̀ sára ọ̀rẹ́ mi ṣé o pé tí bá ti wà ń ta àti ọ̀tún yẹn fi ìfẹ́ tó ara rẹ̀ àti ẹ̀ tó fi ṣàpèjúwe ní máa ń dùn ó máa ń wù mí pé ah, ìfẹ́ lè lè yẹ wọn pé understanding jùmọ̀ tí understand gbàgbà láàrin lọ́kọ láya ìfẹ́ máa gbòòrò sí bísí ìlú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó wà ní Amẹ́ríkà ẹ̀ wọ́n àti Jamaican boy ẹ̀ tí wàá gbé wọn understand láàrin àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń ṣe ẹ̀rọ ìbílẹ̀ tó lọ. kò yẹ wọn wo There is okay, ṣé èèyàn bẹ́ẹ̀ wò lápọn rárá. Ó yẹ pé sometimes ẹni tó lórí òun ṣe là ní. And one thing is, wọ́n máa ń dúpẹ́ lórí òun. Tọ́lọ̀ ń gbé pàdé ìlú. Sori jí ti pé Ọlọ́run gbé àpàdé ara lásán. Àtọ̀ Ọlọ́run ti kọ́ àpapọ̀. Àkọ́dáyé ẹ̀ wá sọ ti fáyà àrímẹ́tọ̀ Ọlọ́run. Ọlọ́run ló fi rí rẹ̀. Kí ni mo máa ń rò ní àpọ̀ òun gbà mí? Ṣé máa ń rò ní pé ṣe pọ́sibú kí o ṣe kàn fún tí mi fi nífẹ̀ẹ́ wọn. ọlọ́run ah, jẹ́ ká mú un. ní ọ̀tẹ̀ lè ṣẹlẹ̀ rẹ̀ kò ṣẹlẹ̀ rí lọ for everything my life and joy you be so very good. Mm. Why you sound like you? You sound so sweet and uh, I love it too. Ìgbà <laughs> ah. ṣòrí kí ni kò tí wá kó tí mo tọrọ Ọlọ́run pé kọ́nà wo ni wọ́n bá láìkó ó fọmọ chíkì wa. ah mi gan ni kókó mi ò mọ can't wait to carry your baby. ọlọ́run máa ṣe <laughs> ah my dear mi ò láti lọ sùn god lord do you know this one. ọjà gbàdúrà tó ń sùn pàpà tó ń bọ̀ àwa sí iwájú tí a lọ rẹ̀ lọ́sọ̀rọ̀ pẹ̀lú sùn olúwa fi àánú gbé wa sùn. mo kí òun wà mo kí kí n máa gbé mọ́tò yẹn lọ ṣé mo pé mi láì kí n máa pẹ́ lọ sọ́fíìsì. gbogbo máa lóye sọ̀rọ̀ báyà ní mọ́tò méjèèjì epo sí ní méje ọ̀kan ló wà ẹ a ṣe máa rí polisa ni jẹ́ kí n ṣe tán adé màmá adé gbé ẹ lọ. oh god ẹ mi lè dúró tó máa fi ṣe tán o wọ́n tẹ́ pé kó tó ṣe tán sí yìí báyìí ah, ó máa tó thirty minutes or forty minutes lè jọ torí Ọlọ́run please náà yẹ kí n máa lọ. ok ok ok ìjọba airport wọn ìjọba airport wọn ṣáà máa gbé lọ ìgbà fix ara mi máa tó máa dọ́ fix máa ní kọ́nà àwọn boys máa gbé máa report. oh thank you darling love you bye bye. Mm-hmm. Moriwa. Ah, good morning. How are you doing? good. Mo ti bẹ̀rẹ̀ ní ọ́fíìsì, ìgbà tí mo gbọ́ pé o bẹ̀rẹ̀ mi, ṣé kò sí? No, not at all. Mo lọ rí MD lẹ́ẹ̀kan yẹn nígbà um, Congratulations. What for? Oh my god. Oh baby. oh, this is good. You truly deserve it anyway. Mm. Definitely cause for celebration. Oh yeah. I'll be taking you out for lunch. Ah, no. Sorry, you know me to do you. In fact, like ma, we have pay ala le pe dokwa kon ba ta bẹ̀rẹ̀ sí do. Ka to gun ohun fún rẹ̀ ma bo wa ko akon ka ṣé promotion ní ilé ní kékeré ni kọ́tọ́rọ̀ plan fún ẹni yìí lẹ́yìn ọ́fíìsì yẹn wà gbà general manager ló ṣe lọ. àmín àmín àmín. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣẹ ni àṣẹ ni ẹ máa ṣe ló ti jábọ̀ olúwa lè ti pàṣẹ. lẹ́yìn tí wàá rẹ̀ lẹ́yìn èyí lẹ́yìn èyí instead kò wá máa wò pé o ti ń lọ lọ tó bá ti wá dé òkè máa ta lọ́nà níbi iṣẹ́ yẹn àárọ̀ wálé fún wa bẹ̀rẹ̀ ṣẹ́ títí ẹ̀ wọ́n máa ń dá àwọn èèyàn máa dúró àwọn èèyàn. àmín àmín àmín ọmọ ìfẹ́ mi wọ́n gan ni kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo bó support you might encourage me ìfẹ́ dayọ̀ you are one in a million thank you very much. what can I do tá a show tún ṣe fún tí o bá want my students I was switching my professional mm-hmm. when I change, one is nice okay. eh? over time Lois have painted red as usual normally mm-hmm. to suit our lifestyle you know as shiny yellow I saw the town to yellow okay. yellow town okay <laughs> meanwhile okay, okay. okay. <laughs> <laughs> oh. 그 ṣé kò yẹ kí màtí ẹ ṣe kankan láti jọ ẹ ni ṣé oh wọn fi sára kú ni. torí wọn tó wá fi dá wọn lójú ni. ṣé kò tó torí mi. ooo iṣẹ́ tí mo ṣe gbọ́ yóò wọ task yẹn lọ mo tó ṣe lọ́pọ̀ ti di ọ̀la ọlọ́ọ̀la ló máa ṣe. àárọ̀ la ibi lọ fi ṣe sí kan àárọ̀ la àárọ̀ la ṣe pé nítorí wàá ti jíwàá ti wàá ti wàá ti lọ́ọ́ fi ṣe torí táyà lọ́jọ́ mẹ́ta mi láìkẹ́ ọ̀ tó máa fẹ́ sùn tó máa tẹ̀ lóko fẹ́ jáde ọ̀nà máa jẹ́ lóko kó máa wọ suit sùn lọ ọmọ wọn tó tẹ̀ tó wà tí wọn máa ṣe wà lára tó lè ṣe ni this is funny not necessary so so so so preposterous. wọ́n ní ó ti jí ó bá mi lágbo mi. àgbẹ̀ òṣèlú ọ̀fẹ́ máa lọ nìyẹn. ẹ̀ náà bọ́ ọmọ náà pé mi láìkí máa pẹ́ bàtà sùn lálẹ́ àná tí kí ló sọ kó máa ṣe lára ẹ̀. ìfẹ́ mi wà tó fi wà selfish báyìí náà no yes you selfish ah, mo mọ̀ pé iṣẹ́ tí mo ṣe rí yìí mo ní láti you know mo ní láti work hard mi dẹ̀ ní láti máa pẹ́ dé office, so that management á mọ̀ pé mo deserve position tán fún mi kódà náà ẹ ah, kó yẹ kí n máa pẹ́ dé ọ́fíìsì náà kó yẹ kó máa ṣe nǹkan tó ń ṣe yìí náà. ó ti yé mi <laughs> mo sọ fún ẹ tẹ́lẹ̀ náà ẹni bò tó bá wo dání tí mo dá ìfàgbé wà Oh God, not again. Why you why why you giving me this attitude? I don't like it when you show this attitude. Ah, uh, down now. Okay. Well, well, well if, if I mean, you know, it can't be you, you all the time. We've got equal rights in this house. Kódà bó ṣe ń now. Oh, excuse me, John. How many eh, that's it up? Was it you talking about? That's it up. That's wàhálà. Tọ́kùnrin bá lóun ò ní ṣe nǹkan tí ó yẹ kó ń ṣe àwọn obìnrin tó máa jẹ́wọ́ ò ní jẹ́ kí wọ́n má ṣe iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ sọ ní dídí kí n bára kú wọn fi sára kù a má ti ṣe ara ẹ̀ sọ wọn náà. eléyìí mo ń bẹ́ sọ̀rọ̀ lókè tó kàn tó kún wa dín tó ń bọ̀ sálẹ̀ kí ló kí ló jẹ́ kí ló rọ́ bẹ̀. aa ah, ó ti yé mi nsìn ó ti yé mi nsìn wọ́n ti máa ti fún obìnrin ní opportunity kékeré kan wọ́n máa sọ di ńlá wọ́n bẹ̀rẹ̀ sí misbehave. ok náà sọ fún mi irú opportunity wo ló fún mi yóò tell me ṣé wọ́n lọ wáṣẹ́ fún mi ni àbí wọ́n lọ ra mọ́tò fún mi tí máa lóyún yẹn sìn ṣé olùfẹ́ máa bá mi lù káàkiri ni kí ló sọ lẹ́nu náà ah irú ọmọkùnrin yìí ò lè fún mi lọ́kàn balẹ̀ ẹ eh, ṣe bí táìmù díẹ̀ ni mo béèrè lọ́wọ́ ẹ. Eh, ó dé wàá mú kọ́kọ́kọ́kọ́ àtẹ́gbẹ́ sọ ohun ká borí bíi bí ẹ̀rọ lọ́ta. èmi ló fi ń wé ẹ̀rọ lọ́ta yà ó ká borí after three years ó fi kàn mọ́ra after three years mi ò try tó àbí mi ò try tó àbí ibùkún ibùkún àti ah, yé mi sí wàhálà ẹ tó bá ti máa ti wáyé onúnàkó ló máa máa ti rẹ. I don't care olúrọ̀gùn or whatever it is that you're saying I don't get that. mo tí mo fẹ́ kọ́ mọ̀ nínú ilé ni pé we have equal rights in this house yes this is our home mi ò kí ń ṣe wé mẹ́ ah, ah, i'm your wife not your slave. equal right ẹyẹ mi tó ti ń lo mẹ́ẹ̀ẹ́dẹ́ mẹ́ẹ̀ẹ́dẹ́. ọ̀pọ̀ ọgbà lórí ìjọba wa ṣe bó ṣe wẹ̀. ó ga ó ti di equilibrium nísìnyí apinpinpin ọlọ́fàmọ́jọ ó lè tó fún mi àti agbára tàbí kò sí wàhálà equal right but justice. Mm. very very ridiculous o ṣe máa sọ nǹkan bẹ́ẹ̀ sọ fún ẹ no babe ìwà àfojúdi ló wù yẹn náà. after tí wọ́n fún four years grace four years o tún bèrè fún another one year are you alright. see girlfriends eh, eh, take care easy you know you guys don't seem to understand what i'm trying to say here sherry iṣẹ́ tí mo ṣe gbà yìí mo ní láti proof, management pé mo lè deliver because tí ma lọ lóyún sí yìí ah, wọ́n máa demote mi ni that's why mo ní try to sọ fún ìfẹ́ mi wípé kó tiẹ̀ fún mi ní about one year you know. Um, then mo lè máa plan okay fine okay I want to be in a family way now mo fẹ́ bímọ fọ́kọ mi. Ìbùkún shut up I will not advise her these days. You know? Let me tell you, talk about anybody advice. I will tell you my best, so I told you to all. Orí ẹ̀ ò pé. Bẹ́ẹ̀ ni orí ẹ̀ ò pé, ó yẹ kọ́ọ̀rẹ́ ẹ̀ kó bú ẹ jù bẹ́ẹ̀ yẹn lọ èmi tó ń wò yìí ò kì í ṣe ìyẹ́ ọkọ ránu mi ò dẹ̀ lè sọ wípé nítorí wípé mo fẹ́ràn ẹ̀ kí n máa fi ọwọ́ ra ẹ lórí mi ò ń ṣe ìyẹ́ ọkọ bẹ́ẹ̀ tí ọkọ ẹ bá sọ fún ẹ wípé iṣẹ́ yìí òun fẹ́ kó ṣe mọ́ wàá fi ilẹ̀ ni nǹkan tí àwọn ọkùnrin mi ò ṣe ń fẹ́ kí ìyàwó wọn kó ṣiṣẹ́ tó ṣe sọ wọ́n di full house wife nìyẹn. ọmọ mi mo máa ń respect ọkọ mi gan-an ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni you have to be very careful wo Dayọ̀ tó ń wò yẹn kì í bínú o ṣùgbọ́n mi ò fẹ́ kó lọ jẹ́ kó máa bínú á bẹ́tà kó ṣàtúnṣe pẹ̀lú ọkọ ẹ̀ ẹ́ ó bá ti wọlé kó apologize fún un. Hmm? ṣé kò sí o mo rí pé ẹ lọ síbi iṣẹ́ ẹ dẹ̀ jáde látàárọ̀ mo ṣe ní kí n wá wò yín sá. mo sì wà tó ṣe ní ẹṣin mo àwọn. ó dáná sá ọlọ́run á ṣe tó dáa ọ̀gá mo ní kí n sọ fún yín pé ọ̀túnla lóṣù máa parẹ́ ní sá. Ah, wo àbẹ̀rù tí o bá kúrò nínú bí èsì tó jáde ìgbé tí màá ṣe fún ẹ ìran dírun ẹ ẹ lè bọ́ nù ẹ títí ìran kẹwàá kẹfà keje kẹwàá àbájá lè lómi. láǹfààní tó wà nínú gbogbo tó rẹwà tí ó sùn sùn rárá àbí kí láǹfààní ìgbéyàwó tó dùn tó láàrin táyé gbọ́tọ̀ wọn tí ó sùn wọn nǹkan gbogbo tí mo fẹ́ ní locker. tó wà lẹ́yìn tó ń gbó mi lẹ́nu wà ní nǹkan tí mo fẹ́ lé yìí àmì tó wọ̀ ló fẹ́ nǹkan wọ́n lẹ́yìn fẹ́ gbogbo wọn ẹ̀ lọ́wọ́ sọ You kò tiẹ̀ fún kò sí mi lẹ́nu kò ní nǹkan tí anything anything. Mas é que voa lá. because for two weeks now thirteen fa ọ̀rọ̀ yìí ayé ah, yìí ò ṣètò ayé mi náà tún fún mi ìjọ tó ń dára ṣe ayé mi ìfẹ́ mi ojú ìgbìmọ̀ sí mọ nǹkan tó wá ṣẹlẹ̀ sí ìtúrẹ́dẹ̀ láti ṣàtúnṣe now I'm ready to be the mother of your children. Have a long night. Oh, really? sọ́ra ẹ̀ kí ni àfarahàn àrígbé ìpínlẹ̀ ti yọ tàbá kan mọ̀ wọ́n ti ṣó wọn ti wọ́n ti gbẹ́ ẹ̀ tó tún gbẹ́ ẹ̀ sósì pé kí ẹ̀ ti pé kí ẹ̀ ti bà ẹ̀. àgbẹ̀ ara wọn bí ẹ̀sán wọn lọ ṣe ní ṣẹ̀ṣẹ̀ bọ̀ for now anything tó bá fẹ́ I'll do for you. Okay. Yeah, yeah. You win. Hey. mo gbé oyè mi. ń bà mí láti dáná fún because sometimes ẹ̀ mú oúnjẹ tó ti ẹ̀dùn jù ní ìyá tí nítorí ẹ̀ máa ń try gan-an láti jẹ́ pé oúnjẹ mi dùn jù sí lọ. báwo ni kò sí wàhálà tó bá di ọ̀la a ṣe oúnjẹ kan fún un hmm. fàásì oúnjẹ ló wà ní hmm. tó bá jẹ báyìí wọn náà mọ oúnjẹ gidi hmm, ṣé wọn bẹ tó wá pè ní ọbẹ mango. máa ń sọ náà ní ọkọ kúkọ mi ọbẹ̀ ta ni ọbẹ̀ ta ni pẹ̀lú wa pẹ̀lú kúkú bẹ́ẹ̀ ni ó bá jẹ́ báyà àmọ̀ bẹ́ẹ̀ zà tó jẹ́ pé bá jẹ́ advantage kíákíá nílùú ẹ̀gbọ́n ọ̀ sọ̀rọ̀ mo fi ẹ̀kọ́ kọ́ mi. <laughs> ṣé kúrò lè jù. ah ó wà náà ó fi ẹ̀kọ́ yẹn. lẹ́yìn ọ̀dọ́ mo wá fi ọ̀rọ̀ yàrá. ah jùzọ̀. ní ìfẹ́ yẹn ṣe. ti gbà á last ọkùnrin ni mo sìn I am going to be a father soon. ó jẹ́ ṣe kí aago jẹ́ ká lọ sọ́sítù kan náà pé you are four weeks gone four weeks ọkùnrin ládàá. random blood sugar artificial cottage blood, blood total bilirubin, okay? Um, Mr. Ifemidayo, ẹ má bínú ẹ jọ̀ọ́. Um, madam, see everything bá My ń lọlé, medications kan fún yín. Ẹ gbà lọ́wọ́ nurse. Ṣùgbọ́n ẹ má bínú, tẹ́ bá you'll be fine. kò sí nǹkan tó ṣe wọn ju yẹn lọ. kí ló nǹkan tó ṣe wọn gbọ̀ngàn náà. <laughs> no malaria lásán ló ṣe wọn malaria lásán dẹ̀ náà lè lo àwọn obìnrin yẹn wọ́n wà okay. malaria ẹ ẹ check bí àwọn míì tó ṣe ẹ ṣe wọnú ẹ dáadáa ṣá. <laughs> not at all kò sí nǹkan tó ṣe wọn malaria lásán ni kò ń ṣe malaria parasite malaria lásán ẹ bọ tí wọn máa ń bí bẹ́ẹ̀ lọ́dọ̀ lọsọdẹ ní yorùbá ó bí oyún ni o ẹ ṣe ọ̀pọ̀ olóyún ẹ̀ check rárá. Mr. Femi Dayo this is my profession ṣùgbọ́n kánípò oyún ni màá jẹ́ kí n mọ̀ wọ́n ti test the blood pressure wọn temperature wọn àti weight wọn and she's fine ẹ má wọlé. ẹ ẹ kí n kọ kí n fún mi. pẹ̀lẹ́ madam. yes i feel. adépé nǹkan mi ti wà ń bẹ nìyẹn o ò lóyún kẹ ìyẹn ò dáa o sí ìyọrẹ ìwà tó pẹ́ láti wá nǹkan ṣe sí o because báwo ló ṣe ní lóyún ó dẹ̀ mọ ìrora àwọn ẹyọ ọkọ bàbá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ yẹn kó tó di pọ́ bẹ̀rẹ̀ sí ní problem jọ wá nǹkan ṣe sí. ṣé fọ́ọ̀t mi wò ó má wo orí ara ẹ jàre ọlọ́run ló máa ń ṣe oyún tó bá tún àsìkò kí lóyún ọ̀ọ́ ọlọ́run á ṣe mí nǹkan <laughs> tó ti ẹ̀fọ́ ní jù <laughs> ṣé lọ́kọ mi máa bá mi calculate ovulation period ni <laughs> nítorí ọ̀rọ̀ ọmọ yìí and he gives it to me every time well so I enjoy it it's fun. ìbùkún are you alright? à ń sọ ọ̀kan tó bá important kan tó serious nípa ọ̀rọ̀ ọmọ òun sọ̀rọ̀ ọ̀ oh, enjoy kìnnìkan ah oníṣekúṣe ni ẹ. Ah, ṣáàjọ ọ̀rẹ́ mi ó ní láti take ọ̀rọ̀ yìí serious o ó ní láti take it serious. ẹ wá nǹkan ṣe sí i ṣó ti gbọ́ kí wọ́n lè máa fún ẹ ní ní azos. ẹ my dear báwo wà ní ọ̀rọ̀ ọkọ báyìí. ọkọ ṣá àfi kọ́ náà ṣàníyàn ni but anyways anyways there is this guy yeah, he's been on my neck like he's been on my case but um, mo fẹ́ kí n rí pé serious kí n tó fún àti ọ̀rọ̀ ẹni. Ah, ah. báwo ni lọ́wọ́. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sá. kọ́ pẹ̀lú. ṣé o gbẹ̀ ń dùn. a dúpẹ́ báwo ni sá. a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́. Um, actually I was on my way out tẹ̀fẹ̀ wọlé yẹn. Ah, mi ò lé ọ. mo mọ mo kọ́ ni kí sáré wá wọ̀ ẹ́ mi ni mi náà wò pé mo fẹ́ sáré débi kan. tó kí wọn. wọ́n apá àwọn òwe yìí ń ṣe ìyá. All right, darling. I'll see you some other time. Eh? All right. Um, yeah. Bye. I take care. All right, we'll see you. Okay, I'll see you soon. Let me just walk. Ah. All right. Please, darling. Tó bá di ọ̀la, máa lọ rí gynecologist. Okay. Lórí tó mi kàn lọ. Honey, mo kàn fi pé ọ̀la yẹn ò lè convenient ni. I want to run some errands tomorrow. Wo, jẹ́ ká tètè lọ ṣe kíní kó tán lẹ̀ náà. Ẹ, a ní di àti mọ nǹkan tó ń ṣàmì èjì caloric gynecologist wọn sọ fún wa bóyá àrùn wà lára ni àbú wà lára ẹ àwọn bá rẹ máa rẹmẹdì gbogbo ẹ sáré máa wà òkè náà lè má bá báyìí lọ. ó mọ kó tó máa ṣẹlẹ̀ ìfẹ́ mi ó ṣe jẹ́ ká ṣe ní bíi ọ̀túnla. ẹ̀gbọ́n ó tún wà lára ẹ̀kọ́ tó bá yàrá yìí ah, ọ̀tá láti lọ. ká yọ nǹkan tẹ́ bá mi ṣe yẹn ẹ mo fẹ́ yọ ẹ ẹ sí nàìjíríà ah ah ẹ rome nọ́mbà yín ni. ọ madam nǹkan tẹ́ ẹ̀ ń sọ òun ni pé ẹ fẹ́ nǹkan tí a lè fún yín tí oyún ò ní fi dúró lára yín. bẹ́ẹ̀ ni dókítà èdè máa wò torí iṣẹ́ mi ni o omi ò dẹ̀ fẹ́ understand ariwo ọmọ ṣáá ló máa pariwo nígbà wo ọ̀rẹ́ ti fẹ́ dá lé mi rú lè fẹ́ kí lé mi dá òru torí mo ti ní kí n dọ́gbọ́n sí i ṣẹ̀dẹ̀ wá rí tí má ti wá rèébi láti bímọ mo máa padà wá wọ́n ní kí wọ́n bá mi yókù. ní ohun ṣe nǹkan tó le tẹ́ bá ti ṣetán èmi kan ṣetán. dókítà tí màá ti ṣetán tó bá ti yá kò tún ẹ̀ mọ́ mo ti ṣetán sí i'm ready now. Um, Okay, uh, if me five minutes, I'll be back. Àwọn ti tí wọ́n ta báyìí, tí máa ti délé, máa ya fa ojú ẹ̀ mọ́ wọn, máa bẹ̀. Wọ́n ṣe mú tó fẹ́ ṣe jẹun. Mo gbé mo gbé mo gbé mo gbé. Mo dáná mo jẹ gbèsè wọn, mo fi ṣe báyìí. Mo gbé wọn, mo dáná. Ah. ah, doctor. Mr. Afẹ́mi, ẹ má bínú pé mo dá yín dúró. In two to three days, yeah, ìyàwó Like barolo. lọlé lágbára Ọlọ́run. Ah, ẹ ṣègùn a àdúpẹ́ ẹ bọ̀ dọ́kítọ̀ títọrọ àìrọ́mọbí tí I'm a bit sọ nǹkan. Oh yeah, that reminds me. Um, yeah, ẹ má bínú, a ti rán gbogbo test yẹn pọ̀. Um, ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ìyàwó yín àti ọmọ bí wọ́n máa le díẹ̀ kò dẹ̀ tún le ṣẹ́rí tán bá kàn lè yọ iud tí wọ́n fi sí ojú ara wọn wọ́n máa rọ́mọ bíi. iud báwo bí ah, a ti gbé test mi fún tìyàwó mi kò sí wọn tó jẹ bẹ́ẹ̀ iud báwo. mr ifemi dayo eh, intrauteral device tí ó wà ní ara wọn yẹn tó máa ti yọ ẹ bèrè lọ́wọ́ náà ẹ bèrè lọ́wọ́. ilé ẹ̀sọ́ child control there. yeah yeah The family planning. so yeah. n bọ. lóòótọ́ ni. ìlànà ẹ̀sìn pé. ní sùúrù kò ní ìkọ́ bẹ́ẹ̀ lára for how long. Hey, three years ni. three years three good years kò dé kí n mọ̀ tí mo lè ṣe wàhálà lórí lórí ọ̀rọ̀ àbímọ yìí tí mo ń káàkiri àṣìwọ ló ṣe nǹkan sára ẹ. Mr. Ifemilayo. ṣe é rí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn kíní ẹ ti ó ti jẹ́ kán ní complications. Eh? complications. Yeah. tó ti bọ́ ayé ẹ ti wá complicated nsìn. ṣe rí irú kì í sábà ṣẹlẹ̀ but unfortunately nǹkan tí iud tíyàwó ń ṣe intrauteral device tí wọ́n ṣe ó ti pẹ́ lára wọn ó ti shift kúrò níbi tí ó yẹ kó wà so ó dẹ̀ lè affect wọ́nbọ̀n tí a bá tètè gbé kíní yẹn jáde so ọmọ ní di surgery láti pẹ̀ka gbé jáde then tábà lè ti ṣe surgery yẹn ó possible kó má rọ̀ mọ́ bí títí láéláé o. yéé mo kú. yẹ ẹ gbọ́ mi dáadáa tá a bá tún wá ṣe tá a bá tún succeed pé a ṣe tán àti rí ọmọ bí wọn fifty fifty ni. Ah! ó ti kú bẹ́ẹ̀. fifty fifty ni fún wọn láti bímọ. má pariwo má pariwo lọ́wọ́ ìjọba gbogbo dáadáa fifty fifty ẹ̀ ń omi ìpè bọ́lọ̀ ń dúró ni bọ́lọ̀ ń bá ṣe. mr ifeanyi na ẹ kì í attend some patients to question. Ah! ẹ fi alẹ sí ìwà wa má fọwọ́ kàn mí má fọwọ́ kàn mí má dà pé. tó bá fọwọ́ kàn mí sórí àìsàn yìí lè di méjì. Hmm because màá gba yín bí kan tẹ́ pé wọ́n máa wò ẹ́ titi, titi, titi, títí wọn nílé ẹ̀ wò ó má jẹ́ kí n bínú torí ọlọ́run ṣé o lè ṣerú nǹkan báyìí o lọ tọ́jú kan sára. o bá ẹ o bá ẹ nígbàkúgbà má kó tèǹtà lọ bá mi o má kó tèǹtà lọ bá mi o. Hey, IUD, intra device family planning yẹn kó má rọmọ bí láì bímọ àbí akóṣìbérò wò lélẹ̀. Ibukun Ibukun off me for three years. Ó dẹ̀ ń tọ́ mi mo dẹ̀ ṣe wàhálà. Eh? Nìkan tó mọ̀ ọkọ tó ń ṣe òun tó mọ̀ ọkọ tó ń ṣe sára òun. Ó wá jẹ́ kí nǹkan máa ṣe wàhálà in vain. Mo á di gbọ́n mi síbẹ̀ mi ò tó mo dàbí ẹni tí ò mọ̀ ṣe rárá ẹ ó sọ mí dà gan ọkùnrin agan ọkùnrin ìtìjú ìpò yàn ọmọ ọdún máa ń sọ fún mi níta ni pé àbọ̀ láti yẹjọ́ ẹ láti yẹjọ́ ẹ ah ó try ọ ó try ọ ó try. ẹ wo ètò yorùbá ẹ̀yin náà ni mo máa bẹ̀ àbí torí kí ni ó ṣò mí lọ́wọ́ but ẹ̀bẹ̀ náà ni mo máa bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kẹ́ má wàá rò bẹ́ẹ̀ ṣe ń ro yìí ẹ sì ń ro jù bá ní kí n máa ro tó bẹ́ẹ̀ ṣe ń ro ẹ ní tètè gbé kúrò lọ́kàn ẹ ṣàánú ẹ má bínú sí i ibùkún lè dẹ̀kẹ́ ṣọmọ bẹ́ẹ̀ o mi ò kàn understand i don't know i don't know mi ò understand ẹ jọ torí Ọlọ́run ẹ má àbánú ẹ̀ tìbí tó wà yẹn ẹ jọ. yes ṣo fẹ́ gbọ́ ó ti sú mi ó ti sú mi pátápátá i'm done i'm finished it is finished between èmi àti ah, ẹ. ìdúró lẹ́wọ̀ ìkúlẹ̀ mi lè lè lè jọ kí ló lò ẹ má ṣe báyìí ẹ má ṣe bẹ̀ ṣe tó ojú ìdúró ẹ̀dọ́. ẹ ti ẹ̀wọ̀ tèmi tí mo fi lé mi sílẹ̀ tí mo ń bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ wo tọjọ́ tẹ̀yìn méjèèjì tẹjọ́ pàdé ara yín tẹ̀dẹ̀ láìkẹ́ ẹ ní tọ́lọ́run mọ́ lára ẹ jọ ẹ má ṣe bẹ̀ ṣe tó ẹ jọ ẹ jọ. Yes. Báwo ni pẹ̀lẹ́? I'm very sorry. Mm, it's okay, it's okay. Báwo de lára ẹ̀ I'm better. Pẹ̀lẹ́. Anyway, um, muti bapi gbà pé carry out surgery Oh, thank you. Thank you. So mo ti bá ọ sọ̀rọ̀. Láì pẹ́ kọ́ máa bẹ̀rẹ̀ lé mi. Ṣé. Please, I'm sorry once again. Forgive me, please. My worry is everything to tán. I don't àgbà ìlú kí kọ́ lọ fún wa ṣe. Bẹ̀rẹ̀. Ó ṣe kú sùn. Oh, ilé tó bá ń dùn, lèṣù máa ń fẹ́ tẹ̀dó sí i. Gbogbo ohun tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ìbùkún ṣòwò pé wọ́n ló fà á àmọ́ nítorí wípé mo fẹ́ràn ẹ kìtìkìtì tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ò mọ mi i'm very sorry ma ṣé ní kẹ́ bá mi bí ọkọ mi èmi gan mọ̀ pé ah mo mọ̀ pé mo bùkún ẹ jọ. èmi ò bínú òun náà dẹ̀ ti gbọ́ báyìí àmọ́ ohun tí mo fẹ́ sọ fún ẹ ni wípé má gbé iṣẹ́ kankan lé ọkọ ẹ lórí iṣẹ́ tó bá tọ́ sí ẹ pé kò ṣe nínú ilé kò ṣe ṣóúnjẹ fọkọ ẹ lásìkò oúnjẹ tó da èèyàn á ṣe fọkọ èèyàn kó lè rojú rere ọkọ èèyàn má pààrọ̀ fọkọ ẹ mọ́ má pààrọ̀ fún ìwọ try gbogbo eléyìí tí mo sọ fún ẹ kó wò bóyá àlàáfíà ò ní jọba nínú ilé ẹ̀yin méjèèjì ni mò ń bá wí o lágbára Ọlọ́run èṣù ò ní ráyè wọnú ilé yìí mọ́ àmì màmí ẹ ò ẹ ṣe gan inú mi dùn ẹ lè bá mi sọ̀rọ̀ tí kíní mi gbọ́. you are welcome my dear. ẹ ṣe gan mo ti gbọ́ ti gbọ́ ma. ẹ nísìn oúnjẹ ló kù lọ́sọ̀ oúnjẹ fún mi kí n jẹ. ẹ mímì ṣé àmàlà ni kí n rò fún yín ni àbí kí n gúnyán fún yín ma. Ah, àmàlà yẹn á fẹ́ da torí iyán yẹn á ní wàhálà nù. Hmm. <laughs> ó dáa ó jẹ́ kí àlàáfíà padà sí oúnjẹ please I want my love back please forgive me please. ah o ṣe pé èsì ló ṣe wá sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ màtí wọ́n take decision ti tiẹ̀ o mọ̀ kó máa bá mi sọ tẹ́lẹ̀ ni bí mo ṣe ó ti ṣe sí tiẹ̀ má jì mí bẹ́ẹ̀ mọ́ láyé ọ ní ayé ẹ̀ ni mo sọ yẹn ní ayé ẹ̀ má jì mí bẹ́ẹ̀ mọ́. ọ̀rọ̀ pẹ̀lú ìpèrè pẹ̀lú bọ́ọ̀lù náà ló ti dé. àbáwo ni ṣé ọkọ mi ti dé. Ah, wọn ò tí ì dé o láti gbà tó ti jáde. o oh, àìsí ìgbà tí mo ti rí mọ́tò náà. wo bí lè wá. bẹ̀ ẹ́ mo ti bẹ̀ ẹ́ kí ọkọ lè jọ tọrọ náà now I'm very sorry now I'm sorry now pick your call. then again kí ni ìtumọ̀ ẹ̀rẹ́ ó lè jẹ́ pé orí leather chair ló ń sùn sí ò ní làákàyè ní àgbà o ìmí ṣe ibi tí wọn máa ń kún yàn wọn máa lọ sùn yàrá lọ sùn yàrá wọn ni wọn máa sọ orí leather chair mo fẹ́ stay náà mi ò the last time to I ever try again tó ti Okay, I'm sorry. Um, n bá yín gbóúnjẹ yín sìn àbí tẹ bá wẹ̀ tí wọn máa jẹ. ó ṣe ẹbí ò parí mo ti wá ọkẹ. in fact tó bá rí oúnjẹ tí mo sè you wouldn't want to miss it. Ah, àánú oúnjẹ tó dẹ̀ máa ń like ni mo mọ̀ pé kì í jẹun níta o so you have to eat this. Ah, mo láì kílágbẹ́ tó bẹ̀rẹ̀ mo gbúdọ̀ jẹ níbi tí n bá jẹ kí nìkan máa ṣẹlẹ̀ sí ẹ. ṣé àtètè bọ̀dé ìtọ́jú bá fẹ́ ṣe náà màá bá sọ̀rọ̀ màá pè màá bá sọ̀rọ̀ ìwọ ni kó má wàá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ó yẹ bọ̀ mo ń pe nọ́mbà látẹ̀kàn kò kò kò píkẹ́ ló ṣẹlẹ̀ o kì í gbé call tèmi náà I don't know stop picking my calls I lẹ́yìn òkè bá mi sọ nínú Just ìjọsán eh, kí ni ìtẹ̀ ṣe lálejò. obìnrin ló máa jẹ ó yẹ kí ìwọ̀n tó wà my ọ̀rọ̀ àwọn tó yẹ inú ha ni wọ́n ti yọ wọn so báwo yẹn fẹ́ gbọ́n tó wa. dájú pé ọ̀rẹ́ ọ̀rẹ́ yìí tó tó bá yí ọdún máa sọ̀rọ̀ báyìí o bọ́ ọkọ̀ tó sọ sílẹ̀ kí o kí kankan from me ìyàwó tí mo fẹ́ sílé kó lè kí kankan from for three good years three good years kó máa sọ pé eh, báyìí báyìí ló ṣe yẹ kó rí tó dẹ̀ wọ́n pé báyìí báyìí ló ṣe síbẹ̀ ah, ah. àwọn gbàdúrà ẹ̀ bíi ọmọ yìí kò dáa my own expense dẹ́ni pé òun torí position kan done a very bad thing but kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe. a ń láti dáríjì ni. wọ́n wà ní láì ṣe ń sọ̀rọ̀ ẹ̀ láì ṣe ń sọ̀rọ̀ ẹ̀ lálálá tó wù yẹn ilé ìwòsàn lálálálá lónìí ẹnìkan òun jáwá dé mi ni mo mọ̀ ọ́ tó ń ṣe mí so mo mọ̀ fẹ́ ṣe kàn mí báyìí ni kò dẹ̀ lè yí padà mọ́ láíláíláí mo mọ̀ tí bàtà ti ń tàbí lẹ́sẹ̀ mo dẹ̀ sára ti yọ kó bàtà mọ̀ kí n ju sọ̀rọ̀ àbí kí n fún yàn kò jù bẹ́ẹ̀ lọ. so o ti di point Ti ó ti di pé bóyá ìfẹ́ ṣe nǹkan ẹni ọ̀rọ̀ ẹ ti wá di pé ìwọ bóyá ìfẹ́ ṣe ni wá kò sí problem ẹ. tábà tí ń fi àparí iṣu wọn àlejò nítorí ìpàwé mi sí yọ ẹ. mi ò lé ẹ. mi lóun lé mi náà mo kàn wọ pé ilé tó lọ náà ni. ó ṣe. wọ́n ló mọ̀ pàtó ti bójú sọ kọ́tọ̀kọ́tọ̀ ẹ pé nǹkan tẹ́mi sọ èmi ló kàn wọ́n sọ ti tẹ̀ ẹ́ bíkọ́ sí òfìlẹ̀ mo ṣe ní máa lọ ilé wọn ló bínú tèmi pé kò bọ́ pa tó kù dà. but ìbùkún ṣé tó dé ló ṣe ń ké látàárọ̀. Fẹ́mi ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ṣé kò tó torí ni ẹ mọ wá di àlejò nínú ilé ara mi can you believe tí màá sọ fún ẹ pé for two months now èmi àtọkọ mi à bára sọ̀rọ̀ nínú ilé. for real. is that bad? ó jẹ́ nígbà kí n máa sunkún mi i'm done for i'm finished. no no no no stop now stop crying but akíntó rẹ ní báyìí ká má lè sọtọrọ fúnra wa nǹkan tí wọn náà ṣe yẹn ó ti pọ̀ jù náà ó bá ti má dánrú wà bẹ́ẹ̀ yẹn wò. Your husband has taken this too far. Um, see, advice on my phone. You need to be prayerful right now. Gbogbo kò sí nǹkan tí àdúrà ò lè ṣe. Mo lọ ní agbára Your husband will definitely come to you. Amen. <laughs> Amen. Um, come on. You need to be cheerful, you know. Let me take you out for lunch. consider me as a good friend. Whenever you are bored, don't hesitate to call on me, right? That is why I'm here. That is why we are good friends. An idle mind is the devil's workshop. You don't need to sit here all day and be wallowing in this problem. Oh, need them. See, only jáde, jadi, koshiri. You know you are so beautiful. You don't have to mar this beauty with this crying and crying and crying. Yeah! <laughs> that is the smile I'm talking about. See, crying would mar this beauty. Come on, smile. Don't you know when you smile, you look more beautiful? Mm. Come on, can I take you out for lunch now? Oh, can we? Hello ọ̀rẹ́. Oh, má bínú sí mi. Èmi náà mi ìsẹ̀. Oh, mi mọ̀ lè wá kún tèmi o. Oh, ṣé kí wọ́n pa ara mi? Oh, mo ráyè tẹ̀yìn kún tèmi. Mo fàyè kan ló wà náà. Àbí ogún rìn yẹn sọ. No, irọ́ ni o. Oh, mi nẹ̀. wow tí ó bá ṣe pé mo ní nǹkan tó wá important láti ṣe ní ọ́fíìsì láàárọ̀ là ah, èmi gan gbórí wọlé òun oh, gbogbo ayé lájọ máa jẹ ó dùn mí ṣá hmm, ó mọ kó tá a máa ṣe um, next weekend let's work toward that yeah ẹ̀hún àfọwọ́n lókè pẹ̀lú ẹ̀ ọmọ um, we have all the fun ó ah, ṣe ọ̀rẹ́ mi bye bye. <laughs> Oh, yes, thank you. Hello? Hmm. Báwo ni ọ̀rẹ́ ló ṣe rẹ̀? Náà ah, níwà. Èèyàn ní ìjà rẹ̀. Onílé mu wa. Èmi bẹ́ẹ̀ ni pé mi nìkan náà mu wà ní ìsìn àwọn kan. kò sí ọ̀hún láti sọ pé èèyàn kan wà pépà sí owó ló mọ̀ oníkẹ́yìn wáyé tó bá fẹ́ kí èèyàn á pè èèyàn sórí fóònù ẹ̀yìn kò sí pé èèyàn máa ti fóònù ẹ̀yìn kan pẹ̀ nìkan ọ̀hún ló dé náà personal phone tèmi lè tó bá pẹ̀lú mi àbẹ́ni náà sọ̀rọ̀ láti fóònù tèmi náà ìṣe fóònù tèmi náà máa gòkè. No. Uh, mi láyé weekend but next week ẹ á lọ lọ bẹ̀rẹ̀ láti thursday ti di tuesday àkóso wàrà nà ẹ máa lọ sẹ́tọ́ máa tọ̀ tani máa lọ yẹn sọ̀rọ̀ báyìí àtẹni náà ṣá níbi bí àwọn jẹ nǹkan yìí pàtó bí àwọn kò sìmẹ́ǹtì mọ́ gàrí ìgbà ló lè sọ pé ó sọ̀rọ̀ gidi nìkan ni èmi nìkan mo dáwà dáwà sùpà ni mi tàbá lè lọ ní láti thursday lọ sí di tuesday ọ̀pá week kò sẹ́yìn mọ́ bí dá kò sí anybody náà bí dá sí ọ̀pọ̀ òwò tó mọ́ ṣọlẹ̀ akọ̀ mi gan so ọ̀rọ̀ yẹn àárín ìgbà tẹ̀lé so that ọ̀pẹ tí ilé tí ó bá gbé lórí bàjẹ́ mi lè fẹ́ ẹ̀ ẹ̀ máa pẹ́ ọ̀rọ̀ láàárín ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ mọ́tò wa mọ́tò wa mo lè kó mo lè kó àwọn ọ̀pọ̀ sẹ́ni máa gbé pẹ̀lú mi nìkan náà nìyí wọn mọ́tò wa mo lè kó náà sí mọ́tò mi. màmá jẹ twenty àgó wọn. all right all right later. tìrín tìrín tìrín tìrín tìrín tìrín tìrín tìrín wow tìrín tìrín tìrín tìrín tìrín. lọ́wọ́ báyìí eh, láàrin máa tiẹ̀ sórí kò tó ń gò hàn healthy for marriage wọn. jẹ́ ká padà sí ìbáṣọ àtẹ̀rẹ̀ please just forgive me and let it go. I'm tired. I'm sorry too. Um, you inú mi dùn i'm happy we are ending this fight you know inú tèmi náà dùn sí mi kí wọ́n mú mi náà pé ká máa you know, my love. Um, I'm very sorry. Sam very loyal. You possibly go for me for the whole weekend, go boy and call up. Not funny now. No, problem. Oh, we don't have to find. Ah. Uh-huh. Angela Mao. <laughs> Ìwọ náà kò. Kí ni? Ah, ah, ìwọ tó fẹ́ travel láti Thursday till Tuesday. Ah, Ọlọ́run ló mọ̀ tí ń tó tẹ̀lé bá I àwọn ọmọ mi. to máa ń kí ni burúkú bí wàá ọkùnrin mo bá sọ̀rọ̀ rẹ̀ mi pé kó ṣẹlẹ̀ lọ. actress actress ìdúrà ìdúrà lọ́wọ́. ìbùkún To what do we hold this beautiful smile on your face this morning? Fẹ́mi, inú mi ń dùn gan gidi ni. Wo tó máa ń gbọ́ iṣẹ́ nínú mi, wọ́n lè kọ́sẹ̀. Ah, for real? <laughs> Àlọ́ mi tó padà wá bẹ́ẹ̀ I told you the other day. I said he will come back to you. You see? Ibukun, you just have to take something. Come on. Kákárí bọnú, kò tán ṣòro ẹni. I don't take anything. Ibukun, ọkùnrin ni mi. I am a man. I am talking from experience. See, I know what I can tell you that will make your man come back to you. Fẹ́mi, ṣó dẹ̀ ṣọ́ wípé Fẹ́mi máa padà wá sọ́dọ̀ mi. Just give me this benefit of doubt and see how it goes. Are you serious? Done and dusted. Thank you very much ètò máa jẹ́ pàápàá balẹ̀ Ah, pé gẹ́sọ̀. Who who you come see you know I am not good at guessing just tell me what it is. Nígbà tá a parí we entangled. The ecstasy was hard of this world. Oh, ah, damn. You know, we had a lovely night. Ah, damn, I'm feeling it. Oh, Seriously, I am so happy for you. Thank you. Um, Ibukun. You know, the other day you were in that mood. Now you're here, you're happy. You're in this mood. And I'm standing right before you. I am happy. love you, kiss me. But the girl is not bad. Mo wo ìtàn. Ṣé kìí ṣe pé mo ti fẹ́ máa gbé ìgbésẹ̀ àṣìṣe báyìí? Àbí tí ǹgẹ̀tì báwo ṣe fẹ́ to fún ìfẹ́ mi? Wípé mo ní ọ̀rẹ́ tuntun náà fi sáà dé kiss. Oh, máa bá a dùn. ṣe fún un kí ni nǹkan ṣe fún ìfẹ́mi dayọ̀. tó fún wa rò pé irú nǹkan bẹ́ẹ̀ ni mo deserve ṣò lè bílí pé ògbà tèmi àti fẹ́mi dayọ̀ ń jà he has found comfort in the hands of another woman tó bá ra àwọn mẹ́sẹ̀gì tí wọ́n ń sẹ́ǹtì ra wọn bíi I love the way you always give it to me hope you won't regret going back to your wife. Hey, so stupid messages lọ́jọ́ ṣẹlẹ̀ àyà oh no àyà jẹ̀bi àyà. Ìbùkún take it easy take it easy take it easy ayé ò ní bàjẹ́ lágbára Ọlọ́run See, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí náà ìwọ náà ló fà á because ká ní pé ò parọ́ fún láti ni kò ní any reason Lati ma wò tá mẹ́. oh please but the fact remains that o cheat and I won't forgive him for that I will never forgive him for that. Wait, where's my phone? Oh, your phone. Phone ẹ wà lọ́wọ́ mi. Mo nẹ̀ ti pa because he's been calling, calling and calling and. <sighs> Oh God. Oh. Chill, oh, baby. chill, chill oh. now, chill. Listen. <laughs> We need to take it easy, bro. See, I, I'm not even done with the idea that you go to the hotel and lodge. To bá lọ sọ́tẹ̀, you will be bored and boredom kills, you know. Oh, she won't leave me tó bá you will be fine your house is my house you should be free i have a lot of foodstuffs in the in the store and you can go to the kitchen you know get yourself something good and you you will be fine see i am here for you i am your friend ṣòṣìgbọ́ just take it easy see just take it easy. Hi, darling. How? How you doing? Fine. Bye. So, Papa. Um, this is. Uh, well, uh, my name is Joke, and I'm Femi's fiance. Oh, <laughs> oh yeah. Um, my name is um, I'm Mrs. Ibokun Ifedayomi Adedeji. I'm your fiance's um, co-worker. You, you work together. Yeah, we work together, and um, every time you want your own. Wow, it's nice meeting you. Báwo ni sọ̀rọ̀ yìí lọ́lẹ̀ jẹ́? It's nice meeting you. Joker, Joker. Hmm. Yeah. No, I can't believe this. So you have a fiancé? Jesus. Oh, dé sọ fún mi. You never asked. I told you heavy. In tí Fẹ́mi ṣe kì í ṣe àṣeyékeré mi ṣe lè believe wípé Ìfẹ́midayọ̀ ó ń cheat on mi yes ó ń bá obìnrin mi ní àjọṣepọ̀ wọ́n mi ẹ̀wò yín ó ṣe kékeré rárá kí yín ó ṣe àṣe kékeré rárá. ìbùkún mo understand ẹ mo mọrú pains tó máa ní pẹ̀lú tó ṣẹlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà tógìrì ò bá lanu aláǹgbá ò lè ráyè wọ̀bẹ̀ tí n bá sọ fún ẹ wípé mi ò mọ̀ sí ọmọbìnrin yìí irọ́ ni mo pa fún ẹ nítorí wípé nígbà tẹ bẹ̀rẹ̀ wàhálà tí ìjà yìí pọ̀ òun ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ mo dẹ̀ sọ fún ọmọ mi mo jẹ́ kó yé wípé mi ò gbọ́dọ̀ rí ohun tó jọ bẹ́ẹ̀ pé tí n bá rí ohun tó jọ bẹ́ẹ̀ èmi àti àwọ̀ ìyá ìjà àmọ́ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ nígbà náà ò gbọ́ sí mi lẹ́nu ṣùgbọ́n bí tọ́rọ̀ gbédè yìí ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò sí ní ta fẹ́ ṣe torí ọmọ tá à ń sọ̀rọ̀ yìí ó ti lóyún oṣù mẹ́ta fún ọkọ ẹ̀ possible mi ò ní gbà o hmm. mi ò ní gbà. ẹ̀yàn ti gbà sọ̀nù lè màámi ti gbà sọ̀nù. ó ti mọ àṣírí ti tú mo dẹ̀ ti pè màámi ọ̀rẹ́ ti sọ wíkà àkú fọ́kù mọ́yọ̀ tó gbẹ dẹ́rù. wo ọlọ́jà rí pẹ̀lẹ́ jáde ìyá mi ọlọ́run máa bá wa yanjú gbogbo ilé èmi náà ní ká yanjú náà máa yanjú kó lẹ́mí ìlọ́fẹ́ máa fọwọ́ mú gbogbo ẹ̀. máa ṣàǹfààní ọkùnrin so ìfẹ́ mi dayọ̀ ó fún obìnrin ní ìlóyún ó tún fúnyàn lóyún òwò lè burúkú ni ẹ ẹ sọ ọdẹ fún ohun tán mi láti jọ ẹni ohun tán mi tó ní pé ká parí ìjà sọ ọgbọ́n tó. Doris ọ̀rẹ́ mi yóò ṣó lè bí nínú ìwọ tí fẹ́mi dáhùn ṣe he was actually cheating on me ṣé ìgbọ́n lórí burúkú lọkùnrin ẹ mọ mi má bọ̀ àdìgẹ mọ́ mi pé ah, má bọ̀ gbogbo èyí tí mò ń ṣe yìí ìfẹ́ tí mo yìí ní sí ẹ náà ni gbogbo èyí tí mo yìí ń ṣe fún ẹ yìí o sórí ibi tọrọ gbédè rè láṣojú abẹ́ǹkò kò sí ta tún fẹ́ máa pẹ̀pẹ́ mọ́ mo ti bẹ́ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ nínú ilé kówó ẹ̀kú gbọ́ kówó ẹ̀kú má gbọ́ òòrè ẹni tó lóyún fọ́kọ ẹ̀ o. rárá no Doris lọ́rẹ́ mi lè lóyún. òun náà ni. jáde sọlá. òun ni òun ni olè ni eléyìí. Doris ìwọ tó tó tó tó ṣe kọtulẹ àti olè bímọ o ti lóyún o ti lóyún o tó bá fọ ọkọ rárá ọdún tó bẹ ọdún tó bẹ ọdún tó bẹ ǹdùnú omi ṣẹ tó bá fọ ọkọ. ìfẹ́ mi kí ni ló jẹ́ bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi. ayọ̀ mi ni. ọ̀rẹ́ mi lóyún. Ah, kò wo èmi fẹ́ sọ fún ẹ o yàrá tajọ́ sì tẹ́lẹ̀ kì í ṣe yàrá ẹ mọ́ ìyàwó ti dé tó dẹ̀ ti lóyún tó ọwọ́ ẹ bá kàn má lọ bóyún jẹ ìwọ ló fẹ́ lóyún tiẹ̀ tó gbé nǹkan sára balẹ̀ ti ṣetán o lè lọ sí the next room guest room àtàwọn three rooms tó wà o lè ṣiṣẹ́ níwọ̀n tó ṣiṣẹ́ níwọ̀n tó fẹ́ mi. Ah, wo eléyìí akọ gbogbo àwọn tó wà bíi tẹ yìí lọ́gbọ́n kó mo wí wí wí wí mo kékékéké ìwọ ló ń gbọ́ ẹ mo ní bá lọ iṣẹ́ tó ń ṣe tó tó ń fún ẹ ní wàhálà tí òjò oríbi tọ́jú ilé ò tọ́jú ọkọ wàá fi ilé ẹ lẹ̀ ò ń lọ nìyẹn ìgbà tó bá wẹ̀ ló máa wọlé ẹ ti ṣílẹ̀kùnlẹ̀ fún báyìí ẹni máa wọbẹ̀ ti wọbẹ̀ o àti kó gbà fọlọ́hún. <laughs>